الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أدوك فلون كي يقولون قال نبي محمد صلى الله عليه وسلم آه لوني بلوغ قولون àátúntẹ̀síwájú nínú tíra wa àdọ́rọ̀rù ìlúwàhíyá ìlìmáàmì àṣàkìání rahimahullahu ta'ala kọ́lọ̀n kọ́wọ́ láì tóbi rẹ̀ àwọn ẹ̀kọ́ tàn rí kọ́mbẹ̀ ọlọ́nkọjọ́ sí wá láǹfààní lónìí báàbù alkọ́bọ̀ lèfàwà ìt oní sísànù padà tí wọ́n bá bọ́ mọ́yàn lọ́wọ́ bó lè yóò ti sàn sọ àbí iṣẹ́ yẹn nínú bọ́lọ̀ bá kàfẹ́ làwà láàyè mà ìgbélé àní pẹ́ lórí ẹ̀ lọ títí inshallah ta'ala ṣùgbọ́n kó tó di pé wọ́n bá wa kà á mọ̀ ṣàlàyé ẹjá sáré mú àwọn akọ́ ìdá kékeré ní méjì àbí mẹ́ta yìí alkọ̀ ìdá tó wúlá ọjọ́ mọ́kọ́ ìdá tó àti kàtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbọ́ wọ bá bu yìí náà العبادة المؤقتة بوقت العبادة المؤقتة بوقت تفوت بفوات وقتها إلا من عذر ارفع تقويد يعني نعم العبادة المؤقتة بوقت تفوت بفوات وقتها إلا من عذر ṣẹ́rí ọ̀nà tí eré ìgbà wọ bá bùta wà yìí ò ní wípé ìbáàdà tí ṣẹ̀rí àbá ti fún táìmù ẹ̀ẹ́dẹ̀ rí pé sọ́lá nǹkan tó ní táìmù ní gbogbo ẹ̀ síbẹ̀ ní àríbẹ̀ kọ́ inú àsùnbà ní táìmù tiẹ̀ inú àyẹ́là ní tiẹ̀ aláṣàrí ní tiẹ̀ mángíríbì ní tiẹ̀ ìṣáà ní tiẹ̀ tó ìwọ́rọ̀ kọ́dọ̀ wà ti sọ kí yàn sànù padà tí gbogbo èèyàn ló lè sànù padà là a alẹ́lìmọ̀tà ahmed ẹni tó bá máa fi irun lẹ̀ tásìkò wọn kan bá fi lọ tí mi dé bó ṣe fún ọrùn rẹ̀ ò ní tó rọ́lọ́wọ̀n ní kì one thousand padà mo rò pé àlàyé mi ti òun lọ túbọ̀ ayọ̀ lọ́mọ ṣe stick fàábì ní sì jẹ́ kí náfìlà òun ọ̀pọ̀ sí so tí irun bá máa bọ́ máyàn lọ́wọ́ téèyàn san padà èèyàn gbọ́dọ̀ ní àwùjọ́rò mo rò padà èèyàn tí ó gbọ́dọ̀ ní àwùjọ́rò ó sì gbọ́dọ̀ jẹ́ àwùjọ́rò màkòbó ló ń ṣàrà so àwùjọ́rò tó bá ṣẹlẹ̀ àmọ́ ṣùgbọ́n tí àsìkò ìbádà kan bá ti lọ gbogbo ìbádà lọ bá mọ àwẹ̀ láwàá yìí ní rọmọdọ́nù láwẹ̀ tí yẹn bá máa máa máa gbààwẹ̀ ní Ramadan tí ò ní áwùdòrò kankan tó bá ṣẹ̀rí àmú tí ó tó bá gbà ọlọ́run ò ní gbà lọ́wọ́ tó bá lọ́n fẹ́ san padà tí ó ti yé ní sí tó ó sọ̀rọ̀ jẹ́ wípé ó ní áwùdòrò ní sọ sàárẹ̀ ni abó ṣe ìrìn àjò àgbà ìsàn kan sí ọ abó ti dàgbà ó ti darúgbó abó ń fọmọ lọ́yàn lọ́wọ́ abó olóyún ó sàn pé àwọn àbárò nìyẹn fún tìyàwẹ̀ tí ó bá wá ṣe áwùdòrò kankan tó kàn dísáìdì pé ò gbà àwẹ̀ kọ́ padà wá yá kí lọ́mọdé náà wá lọ kọ́ wá ní àwọ̀ wá wàdà tí ó lé wá mọ̀ gbà padà báyìí yára ó lọ́mọ túbọ̀ lọ́dọ̀ ọlọ́mọ nítorí pé àsìkò tọ́lọ́mọ bá fi ilẹ̀ fún ó ti ṣe kí ni ó ti lọ náà. nínú nǹkan tó yẹ ká mẹ́nu bá ń bẹ̀rẹ̀ òun ni wípé ṣẹ́ni tó bá ní àwùjọ ta ni ó lè san tiẹ̀ padà yẹn àánú ni látọ̀dọ̀ lọ tẹ̀pọ́lọ́ ń sàánú ẹ̀ ni pé kó sì tàdárù kù nǹkan tó bọ́ ọmọ lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ gúnlẹ̀ sófin ọlọ́run ọlọ́run fẹ́ hàrọ̀rọ̀ ọmọ rẹ̀ níbi kó sì ìdọ́rọ̀kùn tó bọ́ ọmọ lọ́wọ́ sálàyé ti hikima tó wà ń bẹ̀ nìyẹn o lápẹjù ọmọ ọmọ dìsáìdì pé òní ṣe nǹkan kan fọlọ́ sẹ́yìn pé ẹni tó ṣe fọlọ́ ó ti ní ládàá tó gbà ẹni tó ní ọ́sùn tó bá ṣẹ̀rí àmù tó náà bá ti ṣe ládàá yẹn tó yẹ kó bọ́mọ lọ́wọ́ sẹ́yìn kó ti gbà ìwọ tó mọ̀ọ́mọ̀ fi lẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ sí ládàá ẹ̀sìkẹ́tẹ̀ tuntun yìí tó yẹ pé ọmọ ọmọ sórí kunkun ni ìdínà tó fi jẹ́ wípé tó bá tiẹ̀ kígan kìí ṣe òun yẹn lókè òní gbà rárá mo rò pé àlàyé mi ti torí wípé òun àti ẹni tó tẹríba fọlọ́wọ́n ọ̀bọ̀ dọ̀dọ̀dọ̀gbà ṣé kìíní yẹ ti yé báyìí tọ́jú القضاء كالأداء إلا بدليل فاصل القضاء كالأداء إلا بدليل فاصل náà ìtumọ̀ eléyìí ò ní wípé tí ìrùn kan bá bọ́ mọ́ àlọ́ àwọn afẹ́ san padà bí a sì kí nígbà tí a bá fẹ́ kí àdáwò rẹ̀ ó náà láti yọ̀dọ̀ kí nígbà bá padà kò sí yàtọ̀ àyàfẹ́ eléyìí tá bá rí ẹ̀rí wa fún wípé ọ̀dọ́wò rẹ̀ yàtọ̀ sí àdáwò rẹ̀ sára ìrìntì wọ́n wá máa má pèjú èméjì wa tèmi rántí báyìí ìkan wọlé ìkan wọlé àpèjúwe alákọ̀ọ́kọ́ òun ni ẹni tí ìrun jí màbọ̀ mọ̀ lọ tó bá fẹ́ ṣe kọ̀dọ̀ òun kí ni ó fi san ìwọ̀n bọ̀kọ̀ ṣùgbọ́n wọ́n ní ká mọ́ lọ àpèjúwe yìí mo kà fẹ́ sọ́kọ́ lókè ẹ̀lẹ́ màá nítorí pé bá dálù nírun ẹ̀fọ́fọ́rì jẹ́ fún jùmọ̀ ṣàlàyé mi ti kì í ṣe kọ̀dọ̀ àpèjúwe yẹn wọlé bọ̀ kákan mọ́ torí alẹ́ lómi tí ó sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí tó bá mú táàrẹ lè fún òun nìrun wítìrì tí wítìrì bá bọ́ mọ́yàn lọ́wọ́ bó lè yóò ti san léyàn san hmm? yóò kì í ṣáfò ní ọ̀sán lọ́sàn alàkọ́ ò lè torí pé ọ̀rọ̀ méjì ní bẹ̀ lọ́wọ́ lórí àwọn kan gbà wípé èèyàn sì lè kí wítìrì yẹn náà padà múnú pálá yẹn dé bọ́t ẹ̀rí wà wípé tí irun wítìrì bá bọ́ mọ́ àná ìṣọ́lá alẹ́ wàlẹ̀ ọ̀sán làmúná lóru ìmọ̀ ń kírun méjìlá ní ọ̀sán padà láti fi di mo rò pé àlàyé mi ti ẹ̀ sì rí pé ṣàfọwọ́ nìyẹn so dẹ̀lí wà fún ìyẹn wípé èèyàn tí ọba san wítìrì o èèyàn san ní ṣàfà mo rò pé àlàyé mi ti wáyé la yàtọ̀ sí ìyẹn tẹ́ yìí wà fún báyẹn béèyàn bá sì jẹ nǹkan bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣe ni ṣe máa ń san bẹ́ẹ̀ náà làwẹ̀ tí àwẹ̀ kan bá ń bẹ téèyàn ò gbà nínú rọ̀mọ̀dọ́ọ̀nù yìí nítorí ọdúró tó bá ṣẹlẹ̀ àmọ́ téèyàn bá fẹ́ san padà lẹ́yìn ààwẹ̀ lẹ́yìn Ramadan dandan ní tàbí yìí tó níyà torí pé àwẹ̀ ọ̀ràn yẹn ṣe pé àwẹ̀ náfìlà kìí sọ̀rọ̀ yẹn ní tàbí yìí tó níyà àwẹ̀ tí yẹn fẹ́ san padà ọ̀ràn yẹn ni ẹ gbọ́dọ̀ tírìtì ẹ̀ bí àwẹ̀ náfìlà ọkọ̀ wọ́n gbé àjọ àti jẹ́ńkú máa san Ramadan mi lọ àtó ah, bàyàtà níyà tẹ́lẹ̀ là torí wípé alùkọ̀dọ̀ ó kẹlẹ́dà ilá abidẹ̀lẹ́lẹ́ fún àṣẹ tí ò bá yìí ti sẹ́yìn yóò máa mọ̀ sábẹ́. ملوكني أنا أوت ياباني سن قايد عليك قضاء الواجب قضاء الواجب بالعذر على الفور لا على التراخي قضاء الواجب بالعذر على الفور لا على التراخي kí lè túnmọ̀ fàwọ́ìdà yẹn ìtumọ̀ rẹ̀ nìyí èyàn jẹ́ ẹ̀hún ó sì ní àwọn tó tó bá ṣẹlẹ̀ àmì ó wá dìgbà tó yẹ kó san padà lápẹjù ẹja sọ fún gbàgbé àbọ̀sàn ni tó bá gbàgbé immediately tó bá ti rántí báyìí lọ́jọ́ lọ sí kí ni lọ́jọ́ lọ lọ́sàn lọ́jọ́ lọ orí kí ẹ̀ẹ́dìgbà ah, bẹ́ẹ̀ náà ní tí yẹn bá sùn fún lásìkò ọ̀run kan ìgbà tí èèyàn ti jí hùn ìmídìtì tí èèyàn ti jí ọlọ́jọ́ rẹ̀ lọ́sàn tẹ́lá náà fi sọ pé fárí yóò sọ lè ha ìlà àzàkà lọ tó bá ti rántí rẹ̀ nípa lọ́kù fàwákọ̀tù ha yíná yàtùkù rọ̀ ha àsìkò rẹ̀ nígbà tó rántí hùn tó bá wá fi ilẹ̀ lásìkò ìgbà yẹn wà fẹ́ sàṣẹ tó sára yìí mi kì í sọ sísan padà alàlùfọ́ rìn láàlà àtàrọ̀ wọ́n ní àyàfi ilé wà fún ṣàlàyé mi ti bí iye kọ̀dọ̀ wù ọ̀run lọ. ẹ̀rí kí màmá wa Aisha radiyallahu anha ó ní máa ń wà lọ́rùn wọn ní sábà ni mi ò fi dé tó wọn ní dísàn ṣùgbọ́n ẹ̀rí pé ó àlálà rẹ̀ pẹ̀lú nǹkan kan ó ní limakani rasulillah sallallahu nítorí ipò ànábì sallallahu alaihi wasallam kò sí sẹ́ni tó dàbí ànábì o ṣàlàyé mi ti ṣùfà alifawariya yẹn yabukọ àyàfi ẹni tó bọ́já tó bá yẹ kí mọ́síláhà ṣọ̀rọ̀ yíyà kan bá wà níbi ìta àkẹ́rì lóko mo rò pálá ẹnu ti ṣùkọ́ ìdà tó gbẹ̀yìn tá a fi bọ́ sínú tíra الترتيب بين المقبليات الترتيب بين المقبليات واجب الترتيب بين المقبليات واجب إلا في حالة النسيان إلا في حالة النسيان أو خشية خروج اختيار الحاضرة أو خشية خروج اختيار الحاضرة انتم رأيني بيبين إيه؟ تينا بعد ديانو او خشياتي خروج اختياري الحاضره yóò yẹ ní ìsìnkú máa ṣàlàyé tí èèyàn bá sùn kọ̀ká ìrà kò kí làásàrè kò kí mọ́ gbèbè tó bá jí tó bá fẹ́ san padà dandan ní kó ṣe tọ̀tí kọ́ kọ̀ká ìrà kó tó kí làásàrè kó tó kí mọ́ gbèbè àìjàfẹ́ tí ní ìsí àná bá ṣẹlẹ̀ lọ tó gbàjẹ́ kó wọn ká ìrà làásàrè lọ́wọ́ arántí ó ti wá kí làásàrà àti mọ́gírìbì tọ́kọ́ wọn ti káyìn máa káyìlá náà yóò ṣe wà lọ́dọ̀ wọn sọ mo rò pàdà yẹn dandan ni kéèyàn ṣe tẹ̀rọ̀tì kéèyàn san tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn. ìtò tó lè má jẹ́ kéèyàn rí tẹ̀rọ̀tì bù mí ṣe téèyàn kan mí fi lè takọ́ lálá rẹ̀ òun ni pé kó ṣe wípé táìmù téèyàn jí sí yẹn àsìkò oorun tíyàn míì ti fẹ́ bọ̀ ni sálàyé mi ti àsìkò ìkhtiyáàrù fún sọlá eléyìí àsìkò rẹ̀ ti ó di fẹ́ bọ́ mọ́yàn lọ́wọ́ èèyàn lè kokolo kí òun kó tó wá san al yìí àti. mo rò pé ó ni se wa wà ya al yìí al-qawaid al-muta'alliqa bi hadha al-bab ìjà wa para sínú cha náà bismillah. بسم الله والصلاة والسلام على رسول الله قال المسند رحمه الله باب القضاء بالقضاء من كان سوف عبدا لا يعبد فدين الله تعالى أحق أن يقضى وإن كان بعذر فليس بقضاء بل أداء في وقت زوال عذر إلا صلاة العيد ففي ثانيه نعم آه. Imam Shawkani rahimahullahu ta'ala wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wípé in kana tarku amda tó bá ṣe pé ìrun téèyàn fẹ́ san èèyàn máa máa fi ilẹ̀ ni láìlẹ̀ obìnrin tí ò ní àwárí kankan fàdẹ́yìn lọ́hí tààlà àfàkọ̀ àyọkọ̀bọ̀ yóò san padà tẹ́fọ́dì àbọ̀sí ń tẹ́lẹ̀ wọ́n ní wípé gbèsè ọlọ́run ọba ló wà lọ́rùn rẹ̀ yẹn ni ìyẹn sì ló ṣe pàtàkì jùlọ san nítorí kí wọ́n sọ̀rọ̀ yẹn òun ni àwọn tó lórí ọ̀rọ̀ wípé ẹnìkan sọ pé ààwẹ̀ wà lọ́rùn ọbí òun ẹ̀rí pé dáínù láì lọ́wọ́ àná hadithi dáínù ìlọ àná ṣùgbọ́n gbogbo wa náà máa wípé tó lálàáfíà ni wípé sọ́wọ́mù eléyìí ni ẹ̀jẹ̀ ni mo rò pa láyé mi tí ẹ̀rí pa ti sàlàyé náà pé mo rò so mọ́sáàbù àwọn kan nínú àwọn àfáà ní pẹ́ni tó máa máa nà ọ̀sán padà ṣùgbọ́n tó lálàáfíà nínú ọ̀rọ̀ wọn ni wípé kò ní sàn padà mo rò pé yé wọn wáyé ń china lè obìnrin tó bá wá sí wípé èèyàn tó bá àmú tó kí yàn sàbí irun kí padà yẹn ṣe torí pé àsìkò àdáwù nígbà kí mo rò pé àsìkò àdáwò ti yẹnà lójú ọsọ pé báyìí àdáwò ń fi wákọ tí zawari làwọn so àdáwò ni ní àsìkò àti àwọn zoro tí ò jẹyàn kí yẹn tọlọ máa lọ́wọ́ mo rò wá láyé irun so nítorí ẹjẹ ìfàdó yẹ pé bí èèyàn ó ṣe kí gẹ́lẹ́gẹ́lẹ́ ó náà ni èèyàn ó ṣe kí nígbà mọ́sálà yìí àti ṣe tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ náà ilá sọlá tàlẹ́ yìí àfihàn yìí ọ̀rọ̀ ìrun yìí yẹn ó yẹ ká sọ̀rọ̀ dáadáa lórí rẹ̀ òkè so ní asọ̀njọ́ mi fàfífà níhì ẹran mi létí ká tó ṣe gíláàsì lọ́la ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdí pàápàá ní àsìkò tá a wà yìí sálàyé mi ti àmọ́ wọ́n sàlàyé ọ̀dà yìí rẹ̀ pẹ̀lú ńlọ́sọ̀lá tàlẹ́ ìdí fàfífà níhì já sàlàyé rẹ̀ lọ́la inshallah ta'ala káfíyàn sàlàyé ọ̀rọ̀ ìran ọdún àti situation tá a wà yìí bó láti ṣe pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ sọ àjọ àlọ́ inshallah ta'ala subhanakallah muhammed